ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní sọ wípé ẹ mú ọ̀rọ̀ pẹ̀lú yín a ó kà látinú ìwé òsíà orí kẹrìnlá ẹsẹ̀ ìkejì. E ó kà báyìí pé mú ọ̀rọ̀ pẹ̀lú yín ẹ sì yí padà sí olúwa ẹ wí fún un pé mú àìṣedéédé gbogbo kúrò sì fi oore ọ̀fẹ́ gbà wá bẹ́ẹ̀ ni àwa ò fi ọmọ màálù ètè wa san fún ọ. ọ̀rọ̀ jẹ́ ohun tí ó ní agbára lọ́pọ̀lọpọ̀ òkúta àti igi a máa fọ́ni ní egungun ṣùgbọ́n ọ̀rọ̀ a máa tẹ orí ẹ̀mí ẹni ba ọ̀rọ̀ a máa yọ idà lápò bẹ́ẹ̀ ó lè mú obì jáde lápò pẹ̀lú nípa ọ̀rọ̀ ènìyàn lè ṣẹ̀dá tàbí mọ ìmọ̀lára àwọn ẹlòmíràn ọ̀rọ̀ tí ó yẹ a máa mú ọkàn aláàárẹ̀ ṣakin bẹ́ẹ̀ ọ̀rọ̀ búburú lè fọ́ ẹ̀mí ẹni palẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wúndíá ni a ti darí lọ sínú ewu nípa àwọn ọ̀rọ̀ tó dùn eléyìí tí ó wá ní ọ̀nà èké bíbélì tilẹ̀ fi yé ni wípé agbára ikú àti ìyè ó wà nínú agbára ahọ́n nínú ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ ìkọkànlélógún nítorí náà ó ṣe pàtàkì láti kíyèsí àwọn ọ̀rọ̀ wa. ìtàn ọ̀dọ́mọkùnrin kan wà ẹni tí ó dojúkọ òmìrán kan tí ó lágbára. bẹ́ẹ̀ ni ó mú òkúta márùn-ún pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n èyí kì í ṣe gbogbo ohun tí ó mú lọ́wọ́. nígbà tí òmìrán yìí dáyà tí ó sì kẹ́gàn rẹ̀ dáfídì kọ́kọ́ fi ọ̀rọ̀ dá a lóhùn kì í ṣe òkúta ó tilẹ̀ ti kọ́kọ́ sọ fún sọ́ọ̀lù pé olúwa ọlọ́run ẹni tí ó gbà mí lọ́wọ́ kìnìún àti àmọ̀tẹ́kùn yóò gbà mí bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́wọ́ òmíràn yìí bẹ́ẹ̀ ni ó tẹ̀síwájú láti sọ fún ará filistini náà wípé olúwa yóò fi ọ́ lé mi lọ́wọ́ ọmọ ogun ni wá ara ìhámọ́ra wa ni ìdá ti ẹ̀mí èyí tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ìwé Éfésù orí kẹfà ẹsẹ̀ kẹtàdínlógún ti sọ fún wa gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé Hébérù orí kẹtàlá abala tó parí ẹsẹ̀ ìkarùn àti ìbẹ̀rẹ̀ ẹsẹ̀ ìkẹfà tó sọ fún wa wípé nítorí tí Ọlọ́run ti wí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwa náà lè sọ pẹ̀lú ìgboyà mú ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run èyí tí a ń sọ pẹ̀lú ìgboyà jẹ́ kí ìdà ọ̀rọ̀ yìí wà ní ètè rẹ títí láé mú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú rẹ mú lọ sí ibi iṣẹ́ rẹ mú lọ sí ilé ẹ̀kọ́ rẹ mú dání ní gbogbo ìgbà ní inú ilé rẹ máa sọ gẹ́gẹ́ bí ẹni tí ó ń jẹ́rìí sọ nínú àdúrà máa kéde rẹ̀ máa sọ ní ìgbà gbogbo pẹ̀lú ìgboyà ní ìgbà gbogbo àti ní gbogbo ìgbà. àyọkà wa látinú bíbélì kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa lónìí bí a ti ń ṣe ẹ̀dà Yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun já lónìí a ó kà látinú ìyìn rere bí a ti kọ́ láti ọwọ́ máàkù orí kìíní àti orí kejì ẹ máa bá wa ká lọ. ìyìn Jésù Kristi láti ọwọ́ máàkù máàkù orí kìíní bí ìyìnrere jésù kristi ọmọ ọlọ́run ṣe bẹ̀rẹ̀ nìyí gẹ́gẹ́ bí wòlíì àìsáyà ti kọ ọ́ tẹ́lẹ̀ ní orí. ọlọ́run ní wò ó mo rán oníṣẹ́ mi síwájú rẹ òun ni yóò palẹ̀mọ́ dè ọ́ ohùn ẹni tí ń kígbe nínú aṣálẹ̀ pé ẹ la ọ̀nà tí olúwa yóò gbà ẹ ṣe é kí ó tọ́ fún un láti rìn. báyìí ni johannu bẹ̀rẹ̀ sí ṣe ìbọmi nínú aṣálẹ̀ tí ó ń wàásù pé kí àwọn ènìyàn ronúkúròwàdà kí wọ́n ṣe ìbọmi kí ọlọ́run lè darí ìṣẹ́jú wọn gbogbo ènìyàn ilẹ̀ judea àti ti ìlú jerusalemu jáde tọ̀ ọ́ lọ wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ó sì ń ṣe ìbọmi fún wọn nínú odò jọdani irun ràkúnmí wọ́n fi hun aṣọ tí johannu wọ̀ ọ̀já ìgbàna aláwọ̀ ni ó gbà mọ́ ìdè eṣú ni ó ń jẹ ó sì ń la oyin ìgàn ó ń wàásù pé. ẹnìkan tí ó jù mí lọ ń bọ̀ lẹ́yìn mi n kò tó bẹ̀rẹ̀ láti tú okùn bàtà rẹ̀ ìrìbọ mi ni èmi ń ṣe fún yín ṣùgbọ́n òun yóò fi ẹ̀mí mọ́ wẹ̀ yín mọ́. ní ọjọ́ kan jésù wá láti násárẹ́tì ìlú kan ní gálílì. Jòhánù bá ṣe ìrìbọmi fún un nínú odò Jọ́dánì bí Jésù ti ń jáde kúrò nínú omi lẹ́sẹ̀ kan náà ó rí ẹ̀mí Ọlọ́run gẹ́gẹ́ bí àdàbà tí ó bà lé e ó sì gbọ́ ohùn kan láti ọ̀run tí ó wí pé. ìwọ ni àyànfẹ́ ọmọ mi inú mi dùn sí ọ gidigidi. lẹ́yìn èyí ẹ̀mí Ọlọ́run gbé Jésù lọ sínú aṣálẹ̀ ó wà níbẹ̀ fún ogójì ọjọ́ tí Sátánì ń dán án wò àárín àwọn ẹranko ni ó wà ṣùgbọ́n àwọn áńgẹ́lì ń ṣe ìránṣẹ́ fún un. lẹ́yìn ìgbà tí wọ́n ju Jòhánù sínú ẹ̀wọ̀n Jésù wá sí Gálílì ó ń wàásù ìhìnrere tí ó ti ọ̀dọ̀ Ọlọ́run wá ó ń wí pé. àkókò tó ìjọba Ọlọ́run súnmọ́ ìtòsí ẹ ronúpìwàdà kẹ́ ẹ gba ìyìn rere gbọ́. bí Jésù ti rìn lọ lẹ́bàá òkun Gálílì ó rí simoni àti anderu arákùnrin rẹ̀ tí wọ́n ń da àwọn sínú òkun nítorí apẹja ni wọ́n jésù bá wí fún wọn pé. ẹ wá máa tẹ̀lé mi èmi yóò sọ yín di ẹni tí ó ń fa ènìyàn bí a ti ń dẹ ẹja nínú omi. lẹ́sẹ̀ kan náà wọ́n bá fi àwọn wọn sílẹ̀ wọ́n ń tẹ̀lé bí ó ti rìn síwájú díẹ̀ sí i ó rí jacob ọmọ sebede àti johannu arákùnrin rẹ̀ nínú ọkọ̀ wọ́n tún àwọn wọn ṣe jésù ti rí wọn ó pè wọ́n wọ́n bá fi sébédè bàbá wọn sílẹ̀ nínú ọkọ̀ pẹ̀lú àwọn alágbàṣe wọ́n ń tẹ̀lé e wọ́n lọ sí kápánáọ́mù ní ọjọ́ ìsinmi àwọn júù jésù lọ sí ilé ìpàdé ó bá bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ènìyàn ẹnu ya àwọn tí ó gbọ́ ẹ̀kọ́ rẹ̀ nítorí ó ń kọ́ wọn bí ẹni tí ó ní àṣẹ yàtọ̀ sí bí àwọn amòfin ṣe ń kọ́ wọn ọkùnrin kan wà nínú ilé ìpàdé náà tí ó ní ẹ̀mí èṣù ó bá kígbe tòò ó ní. kí ni ó pa tàwa ti rẹ pọ̀ Jésù ará ṣé o dé láti wá pa wá ni mo mọ ẹni tí o jẹ́ ẹni mímọ́ Ọlọ́run ni ọ́. Jésù bá wí ó ní. pa ẹnu mọ́ kí o jáde kúrò nínú ọkùnrin yìí ẹ̀mí èṣù náà bá gbo ọkùnrin náà jìgìjìgì ó kígbe tòò ó sì jáde kúrò nínú ọkùnrin náà kẹ́kẹ́ bá pamọ́ gbogbo àwọn ènìyàn lẹ́nu tó bẹ́ẹ̀ tí wọ́n ń wí láàrin ara wọn pé. kí ni èyí ẹ̀kọ́ titun ni. pẹ̀lú àṣẹ ni ó fi bá àwọn ẹ̀mí èṣù wí wọ́n sì gbọ́ràn sí i lẹ́nu. òkìkí jésù wá kàn ká gbogbo ìgbèríko gálílè. bí wọ́n ti jáde kúrò nínú ilé ìpàdé jésù pẹ̀lú jákọ́bù àti jòhánù lọ sí ilé símónì àti anderu ìyá ìyàwó símónì wà ní ìdùbúlẹ̀ àìsàn ibà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sọ fún jésù nípa rẹ̀ ó bá lọ sí ọ̀dọ̀ rẹ̀ ó fà á lọ́wọ́ dìde ibà náà sì fi í sílẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí tọ́jú oúnjẹ fún wọn nígbà tí ó di ìrọ̀lẹ́ tí òòrùn wọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí gbé gbogbo àwọn tí ara wọn kò dá àti àwọn tí wọ́n ní ẹ̀mí èṣù wá sí ọ̀dọ̀ rẹ̀ gbogbo ìlú péjọ sí ẹnu ọ̀nà ó ṣe ìwòsàn fún ọ̀pọ̀lọpọ̀ àti àwọn tí ó ní oríṣiríṣi àìsàn ó tún lé ẹ̀mí èṣù jáde kò jẹ́ kí àwọn ẹ̀mí èṣù náà sọ̀rọ̀ nítorí wọ́n mọ ẹni tí ó jẹ́ ní òwúrọ̀ kùtùkùtù kí ilẹ̀ tó mọ́ jésù dìde ó jáde kúrò ní ilé ó lọ sí ẹ̀yìn odi ìlú láti gbàdúrà níbi tí kò sí ẹnìkankan simoni àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ bá ń wá kiri nígbà tí wọ́n rí i wọ́n wí fún un pé. gbogbo ènìyàn ní ń wá ọ. ṣùgbọ́n ó wí fún wọn pé ẹ jẹ́ kí a lọ sí àwọn abúlé mìíràn tí ó wà ní ìtòsí kí n lè wàásù níbẹ̀ nítorí ohun tí mo wá sí ayé fún ni èyí. ó bá lọ ó ń wàásù nínú àwọn ilé ìpàdé wọn ní gbogbo ilẹ̀ Gálílì ó ń lé àwọn ẹ̀mí èṣù jáde. ẹnìkan tí ó ní àrùn ẹ̀tẹ̀ wá sí ọ̀dọ̀ rẹ̀ ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó ń bẹ̀ ẹ́ pé. bí o bá fẹ́ o lè sọ ara mi di mímọ́. àánú ṣe Jésù ó bá na ọwọ́ ó fi kàn án ó ní. mo fẹ́ di mímọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àrùn ẹ̀tẹ̀ náà bá kúrò lára rẹ̀ ara rẹ̀ sì dá jésù fi ohùn líle kìlọ̀ fún un lẹ́sẹ̀kẹsẹ̀ ó bá ní kí ó máa lọ ó wí fún un pé má wí ohunkóhun fún ẹnikẹ́ni ṣùgbọ́n lọ fi ara rẹ hàn àlùfáà kí o sì rúbọ ìwòsàn rẹ bí Mósè ti pàṣẹ gẹ́gẹ́ bí ẹ̀rí fún wọn pé ara rẹ ti dá ṣùgbọ́n ọkùnrin náà jáde lọ ó bẹ̀rẹ̀ sí sọ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó rán ọ̀rọ̀ náà mọ́ ẹnu tó bẹ́ẹ̀ tí jésù kò fi lè wọ inú ìlú ní gbangba mọ́ ṣùgbọ́n ó lọ sí ẹ̀yìn odi ìlú níbi tí kò sí ènìyàn síbẹ̀ àwọn ènìyàn ń lọ sọ́dọ̀ rẹ̀ láti ibi gbogbo. máàkù orí kejì. lẹ́yìn ọjọ́ díẹ̀ jésù tún lọ sí kápánáwù àwọn ènìyàn gbọ́ pé ó wà nínú ilé kan ọ̀pọ̀ ènìyàn bá wá péjọ síbẹ̀ wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi jẹ́ pé àti inú ilé àti ẹnu ọ̀nà ni ó kún ó bá ń sọ̀rọ̀ ìyìn rere fún wọn àwọn mẹ́rin kan ń gbé arọ kan bọ̀ wá sí ọ̀dọ̀ rẹ̀ nígbà tí wọn kò lè gbé dé ọ̀dọ̀ rẹ̀ nítorí ọ̀pọ̀ ènìyàn wọ́n dá òrùlé lu ní ọ̀kánkán ibi tí Jésù wà nígbà tí wọ́n ti dá a lu tán wọ́n sọ ọkùnrin arọ náà kalẹ̀ sí ohun tí ibùsùn rẹ̀ nígbà tí Jésù rí ìgbàgbọ́ wọn ó wí fún arọ náà pé ọmọ a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ṣùgbọ́n àwọn amòfin kan jókòó níbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í kùn sínú pé kí ló dé tí eléyìí fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run ta ni lè dárí ẹ̀ṣẹ̀ jìnnì bí kò sí ọlọ́run nìkan. ṣùgbọ́n jésù mọ̀ nínú ara rẹ̀ pé wọ́n ń ro èrò báyìí nínú ọkàn wọn ó wí fún wọn pé kí ló dé tí ẹ fi ń kùn sínú èwo ni ó rọrùn jù láti wí fún arọ náà pé adárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ tàbí láti wí pé dìde gbé ibùsùn rẹ kí o máa rìn ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn ní àṣẹ ní ayé láti dárí ẹ̀ṣẹ̀ jì ni. ó bá wí fún arọ náà pé. mo wí fún ọ dìde gbé ibùsùn rẹ kí o máa lọ sí ilé rẹ. ọkùnrin náà bá dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbé ibùsùn rẹ̀ ó bá jáde lọ lójú gbogbo wọn ẹnu ya gbogbo wọn wọ́n sì yin Ọlọ́run wọ́n ní. a kò rí èyí rí. Jésù tó jáde lọ sí ẹ̀bá òkun gbogbo àwọn ènìyàn ń lọ sọ́dọ̀ rẹ̀ ó bá ń kọ́ wọn bí ó ti ń lọ ó rí léfì ọmọ áfẹ́wù tí ó jókòó níbi tí ó ti ń gba owó òde ó wí fún un pé máa tẹ̀lé mi léfì bá dìde ó sì tẹ̀lé e bí jésù ti jókòó ní ilé léfì ọ̀pọ̀lọpọ̀ àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ ń bá jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jẹun nítorí wọ́n pọ̀ tí wọ́n ń tẹ̀lé e nígbà tí àwọn amòfin nínú àwọn farisí rí tí ó ń bá àwọn ẹlẹ́ṣẹ̀ àti àwọn agbowó òde jẹun wọ́n bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ léèrè pé kí ló dé tí ó fi ń bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹun. nígbà tí jésù gbọ́ ó wí fún wọn pé àwọn tí ara wọn le kò nílò oníṣègùn bí kò ṣe àwọn tí ara wọn kò dá èmi kò wá láti pe àwọn olódodo bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀. àwọn ọmọ johannu àti àwọn farisi ń gbà àwẹ̀ ní àkókò kan àwọn kan wá wọ́n ń bi jésù pé. kí ló dé tí àwọn ọmọ ẹ̀yìn johannu àti àwọn ọmọ ẹ̀yìn àwọn farisi á máa gbà àwẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn tìrẹ kì í gbààwẹ̀. jésù dá wọn lóhùn pé àwọn ọ̀rẹ́ ọkọ ìyàwó kò lè máa gbààwẹ̀ nígbà tí ọkọ ìyàwó wà lọ́dọ̀ wọn níwọ̀n ìgbà tí ọkọ ìyàwó bá wà pẹ̀lú wọn wọn kò lè máa gbààwẹ̀ ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ tí a ó gba ọkọ ìyàwó kúrò lọ́dọ̀ wọn wọn ó gbààwẹ̀ nígbà náà kò sí ẹni tí í fi ìrépé aṣọ tuntun tí kò tí ì wọ omi rí lẹ̀ ògbólógbòó ẹ̀wù tí ó bá ṣe bẹ́ẹ̀ aṣọ titun náà yóò súnkì lára ẹ̀wù náà yóò wá tún fàya ju ti àkọ́kọ́ lọ kò sí ẹni tí í fi ọtí titun sínú ògbólógbòó àpò awọ tí ó bá ṣe bẹ́ẹ̀ ọtí náà yóò bẹ́ àpò náà àti ọtí àti àpò yóò bá ṣòfò ṣùgbọ́n inú àpò awọ titun ni à ń fi ọtí titun sí. ní àkókò kan ní ọjọ́ ìsinmi bí jésù sì ń la àárín oko ọkà kọjá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí í já ọkà jẹ bí wọ́n ti ń lọ lọ́nà àwọn Farisí sì wí fún un pé. wo bí wọ́n ti ń ṣe ohun tí kò tọ́ láti ṣe ní ọjọ́ ìsinmi. Jésù dá wọn lóhùn pé. ẹ kò tí ì ka ohun tí Dáfídì ṣe nígbà tí kò ní oúnjẹ tí ebi ń pa òun àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ bí ó ti wọ ilé Ọlọ́run lọ ní àkókò Abiátárì olórí àlùfáà tí ó jẹ búrẹ́dì tí ó wà lórí tábìlì níwájú Olúwa tí kò yẹ kí ẹnikẹ́ni jẹ àfi àlùfáà nìkan tí ó tún fún àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ jẹ ó wá wí fún wọn pé lílú ènìyàn ni a dá ọjọ́ ìsinmi fún a kò dá ènìyàn fún ọjọ́ ìsinmi nítorí náà ọmọ ènìyàn ni olúwa ohun gbogbo àti ti ọjọ́ ìsinmi pẹ̀lú. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one. 38224547. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.